asalaamu alaykum wa rahmatulahi wa barakatu akínyínlé káàbọ̀ sórí àkọ́tún ètò al-ilmu nurun ètò tí ti ń dé sí ti gbọ́ wa látìgbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ ní ìkànnì tí ẹ̀ ti ń gbọ́ wa yìí ní àkókò yìí bákan náà àbúsùmáyà murtada alim ní orúkọ tèmi ìmáàmù wa suleiman hamza tí a jọ máa ń mú ètò náà wá àwọn náà tún ti wà ní ìkàlẹ̀ á bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú àánú ọlọ́run gbogbo alámọ̀ pé ibi tá a bá àwẹ̀ dé lónìí tó yẹ kọ́kọ́ ó kàn náà òun náà ni ọ̀rọ̀ lórí alitikaf àwọn tí ó rọ̀ mọ́ bọ́lá ń ṣe fẹ́ ṣe bánabi sallallahu alaihi wasallam bó ṣe mú wá fún wa ìmáàmù tó máa tọ́ wa sọ́nà ó ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ká ṣe bọ́lá ń ṣe fẹ́ bánabi ṣe mú wa òní ò jẹ́ kó jẹ́ tẹ̀wọ́gbà nínú májèmí tí wọ́n ti kà fún wa ṣáájú ká gbọ́ tèmi ká mú lò kọ́lọ́n kó ṣe rọrùn fún wa bisimilayi السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدى قفون الحمد لله أتركات قفون أنا أبو محمد صلى, الله, الله عليه وآله وسلم أتي عمراء لي أتي عمراء صحابة أبي الله سبحانه وتعالى وبأولوه ومصلى الشيء عليكم إيمانا àti àgbọ́yé ẹ̀sìn fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá ń sọ fún wa nínú alukur'an alkarim ọlọ́ba ni yóò ti lè xikmata man yasha wọ́n man yóò ti lè xikmata faqad utiya khayran kathiran ọlọ́ba ni tá à ń pè ní òye nípa tọ́lọ́run nípa àtànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tásẹ̀sìn bọ́lọ́run ti fẹ́ ọlọ́run bákan náà nàbọ muhammad sallallahu alayhi wa sallam wọn man yuridillahu bihi yufaqihu fid-din ẹni tọ́lọ́run bá fẹ́ dáadáa fún ọlọ́run jẹ́ kí ó gbọ́ àgbọ́yé ẹ̀sìn rẹ̀ níbàámu sí bí ànábọ̀ muhammad bó ṣe ṣàlàyé ẹ̀ bó ṣe gbé kalẹ̀ fún wa torí ẹ̀ ló fi jẹ́ pé lé ní a máa mú àlàyé wa lórí táǹpẹ̀ ní al-i'tikaf al-i'tikaf ẹgbẹ́ gbọ́dọ̀ al-i'tikaf kálukú ló ti mọ̀ pé i'tikaf náà lè jọsìn kan tí a máa ń ṣe tó bá ti di pé Ramadan òun kò bí ọjọ́ mẹ́wàá kí ni jẹ́ al-i'tikaf àti kí ni àwọn ẹ̀kọ́ èyí tó rò papọ̀ mọ́ àwọn afọ́nímọ̀ ṣàríà tàbá ní ká gbá ọ̀rọ̀ wọn jọ ní tí wọ́n ń pè ní al-i'tikaf òun náà ni al-iqamatu fil masjid bi niyyati taqarrubi ila Allah ta'ala òun náà ni kéèyàn ó kára ró sínú mọ́ṣáláṣí kéèyàn ó sinmi fún à ń lọ à ń bọ̀ kọ́ wà láàyè kan kó ṣe àtìpó sílé ọlọ́run bàtà àmàṣe mọ́ṣáláṣí bìníyà ti takọ́rọ̀ bí ila Allah azza wa jalla pẹ̀lú àníyàn kó fẹ́ wá àlékún àsúnmọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ó fẹ́ súnmọ́ ọlọ́run ó fẹ́ wá ojú rẹ̀ ọlọ́run eléyìí là ń ń pẹ̀lú àwọn ìròyìn pẹ̀lú àwọn májẹ̀mú èyí tó jẹ́ pé a padà máa mú ẹnu bá ọmọ ẹgbẹ́ tá à ń pè ní al-i'tikaf ó náà ní ìkararó sáàyè kan ìkararó sílé ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú àníyàn àti ṣèbáàdà fún ọlọ́run láti wá àlékún oore lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala al-i'tikaf yìí àkọọ́lẹ̀ wà fún al-Qur'an ó wà ní sunnah aya 187. hundred and eighty-seven ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọ̀bọ̀lùwà ń sọ fún aláàyè yìí pé wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ọlọ́ọ̀bá ni ẹ má rò papọ̀ máwọn ìyàwó yín ẹ má ní nǹkan kan bá ṣe pẹ̀lú wọn nígbà tẹ́ bá wà ní ẹ má ṣe àṣepọ̀ pẹ̀lú wọn nígbà tẹ́ bá wà ní àtìkù tẹ́ bá wà láàyè tẹ́ kàrú sí ní mọ́ṣáláṣí ẹ̀rọ pa alukur'an wọ́n ṣàlàyé fún wa pé nǹkan kan ń bẹ táǹpẹ́ ní al-i'tikaf tá a máa ṣe kàràró sílẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala láti ṣe jọ́sìn. nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ imam bukhari àti imam muslim ìyá wa aisha radiyallahu ta'ala anha ọ̀nà káàna nabi sallallahu alayhi wa sallam ya'takifu al-ashr al-awakhir min ramadan ó ní àdàbọ̀ muhammad sallallahu lọ́jọ́ mẹ́wàá parí Ramadan ó ní hatta tawaffa Allahu ta'ala ànábì ń ṣe bẹ́ẹ̀ títí tọ́lọ́wọ́n bá fi mú sọ́dọ̀ títí tó fi dẹ́kun ọlọ́run ó ní thumma i'takafa azwajuhu min ba'di bákan náà nígbà tá ànábì lọ tán àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn náà tún ṣe ìtìkáfù lẹ́yìn rẹ̀ ẹ̀kọ́ tó ń bẹ níbi onípẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò fi ìtìkáfù lẹ̀ láì ṣe tó fi bọ́ sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn ìyàwó rẹ̀ lẹ́yìn ìgbà tó lọ tán àwọn náà tún ṣe ìtìkáfù lọ ṣùgbọ́n bó ṣe wá bá ṣe wá sọ yìí kì í sọ̀rọ̀ yẹn ní al-i'tikaf nítorí pé gbogbo ẹnu àwọn àfẹ́ẹ̀sìn òun ló kò lórí pé al-i'tikaf laysa biwajib pẹ́ńtà pé ní i'tikaf ká àtìkó ká ara ró sílé ọlọ́run ní àwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan pé kì í ṣe ọ̀ranyàn al-Imam an-Nawawi rahimahullahu ta'ala nígbà tó ń ṣe àlàyé àwọn àhàdíìsì lórí ìtìkáf nínú ṣẹ́rẹ̀kù sahih muslim wọn qad ajma'a al-muslimun ala istihbabihi wa annahu laysa biwajib ó lẹ́nu gbogbo àwọn onímọ̀ kò wípé ìtìkáf ìtàfẹ́ ni iṣẹ́ àṣegbọ́rẹ́ ni kì í ṣe ọ̀ranyàn nǹkan kan ló lè sọ ìtìkáfù dọ̀ranyàn fún yàn òun náà ni kéèyàn ó ṣèlérí láti ṣe ìtìkáfù fọlọ́run lápèjúwe ẹnìkan aláwẹ̀ Ramadan tó kọjá lọ ó ní tọ́lọ́run bá fún mi láǹfààní ní ṣiṣẹ́ ètò káfí fọ́lọ́run láwẹ̀ tí ń bọ̀ ìrọ̀ ẹni báyìí ó ti dọ̀rọ̀ ẹ̀ fún nítorí àdìsá náà bá Muhammad sallallahu alayhi wa sallam tánàbí sọ pé man nadhara an yuti'a Allaha falyuti'hu tó bá ṣèlérí láti tẹ̀lé fún ọlọ́run láti fi nǹkan kan tẹ̀lé ọlọ́run anábìlẹ̀ kò yá pé lérí ẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé nù àdìsí Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu hadith wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ mọ́ Bukhari àti mọ́ Muslim bákan náà ó ní Umar abdullahi ibn Umar ó ní bàbá òun ti ṣe Umar ó ló sọ fún àdúrà Muhammad sallallahu alayhi wa sallam pé kuntu nadhartu fil jahiliyyati an a'takifa laylatan fil masjid al-haram ó ní kọ́lọ́hún tó kí wà ánábì kó tó dòjíṣẹ́ nínú jahiliya kí Islam ó tó dé wá bá wa ni mo ti ṣèlérí pé màá ṣe ètè káàfù fún ọlọ́run ọba màá wà ní mọ́ṣáláṣí masjidul haram mọ́ṣáláṣí ọlọ́run bá ti ń bẹ ní maka màá ka arọ́ síbẹ̀ fòdìdí òru kan ó wá ń bèrè lọ́wọ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam báyìí ànábì ní awfi bi nadrik ìlérí tó o ṣe yẹn lọ pé nítorí pé kéèyàn ó kára arọ́ sí mọ́ṣáláṣí láti sin lọ́wọ́n bá subhanahu wa ta'ala nínú ìjọsìn tó dáa púpọ̀ òun náà tábà wá bi àsìkò wo ni al-i'tikaf àsìkò wo là bẹ̀rẹ̀ àsìkò wo là ń jáde kó ń bẹ̀ àsìkò wo ni ìyá wa Aisha radiyallahu ta'ala anha ó ní kana rasulullah sallallahu alayhi wa sallam ya'takifu fi kulli ramadan ó ní gbogbo oṣù ramadan pátá lànà bí máa ṣe ìtìkáàfù ó ní gbogbo oṣù ramadan yìí fàyidà sọlá gọdáta dakhala makana alladhi i'takafa fi tani bá ti wá kí salatu subh tó bá ti kírun àsùnbáàtàn ànábì owó ààyè tí ó ti ṣe ìtìkáàfù lọ ó túmọ̀ sí pé àyè tá a bọ́ sí mọ́ṣáláṣí ìgbà tí a bọ́ sí mọ́ṣáláṣí fún ìtìkáàfù òun náà ni ní kété tá a bá ti ń kí sóbó ìtàn lóòjọ́ ọjọ́ tí àwẹ̀ di twenty one eléyìí ló kẹsàn-án lọ jùlọ nínú ọ̀rọ̀ méjì tí ń bẹ lọ́dọ̀ àwọn àfa lórí ọ̀rọ̀ yìí ìjọ tí àwẹ̀ di twenty one yẹn lóòjọ́ lásùnbà àjọ yẹn tá a bá ti ń kí tán àbọ̀sáyé tí a ti ṣe ìtìkáàfù bákan náà ètìkáfù anábìwá muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ mẹ́wàá lànà bí fi máa ń ṣe sallallahu alayhi wa sallam àkọọ́lẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ nínú hadith abi hurayrata radiyallahu anhu òní kánà nabiyyu sallallahu alayhi wa sallam ya'takifu fi kulli ramadan ashrata ayyam wọ́n lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo sọ ramadan ọjọ́ mẹ́wàá ní fi máa wà ní ètìkáfù falamma kánà al-'amu alladhi qubida fi i'takafa 20 yawman wọ́n ní ṣùgbọ́n lọ́dún tọ́lọ́ ń pa ànẹ́lùwà Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́ mu sọ́dọ̀ odidi ogúnjọ́ lànàbí fi ṣe àlẹ́ ìtìkáf tòmí ẹgbẹ́ tó bá fẹ́ ṣe ìtìkáf aláǹfààní ká ṣe ìtìkáf fọjọ́ mẹ́wàá aláǹfààní ká ṣe fógúnjọ́ gẹ́gẹ́ ànẹ́lùwà Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ ṣe wà lákọọ́lẹ̀ látọ̀dọ̀ ẹ̀ àsìkò tá a sì wọlé sínú ìtìkáf sáàyè tá a ti ṣe ìtìkáf òun náà Ramadan tó bá di twenty one ní bá a ṣe ti ṣe àlàyé lọ nínú àdìsí àwọn Aisha radiyallahu anha àsìkò wo làwọn àjáde àsìkò tá a jáde a rí eléyìí mọ́ nínú hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu àkọọ́lẹ̀ lẹ́nu àmì lọ́dọ̀ mọ́ Bukhari ó ní i'takafna ma'a Rasulillahi sallallahu alayhi wa sallam al-ashr onífàlámà kánà sọ bí ata ìṣirin nígbà tó wá di àárọ̀ kùtùkùtù ọjọ́ ogúnjọ́ nàkọ́lìnà màtàánà kálukú bá mú gbá ó má gbọ́n rẹ̀ tó wà ní mọ́ṣáláṣí kálukú balẹ̀ rẹ̀ ó túmọ̀ sí wípé àárọ̀ ọjọ́ tí ètìká fún yẹn parí òun náà ni wọ́n kò ní mọ́ṣáláṣí ó máa pé àárọ̀ ọjọ́ ọdún iná ló dáa púpọ̀ kẹni tó bá wà ní ètìká kó jáde kó ní àlẹ́ àìtìká kí láwọn kí wàá ní àwọn májẹ̀mú tó ń bẹ fún al-i'tikaf ìyá wa Aisha radiyallahu ta'ala anha ó wà lákọọ́lẹ̀ nínú àhàdíìsì rẹ̀ ní ọ̀dọ̀ uh, al-imam Abu Dawud ó ní as-sunnatu 'ala al-mu'takif nítorí ká pè ní àhàdíìsì nìyẹn tó gbé àwọn afáà ní gbólóhùn tá sàábé qawlu sahabi mina sunna awi sunna tí sàábé bá sọ pé nǹkan báyìí lára sunna ni tàbí sunna ni nǹkan báyìí wọn ni fi hukmi rafa àjẹpọ̀rọ̀ yẹn tó túmọ̀ sí náà ni pé ọ̀rọ̀ yẹn bí ìgbà pàánà bí lu sọ ni sallallahu alaihi wasallam yàrá ṣe wọn àsọ̀nà ń ta àmàlẹ́yà nábì alẹ́lmọ̀tẹ́kìf tó jẹ́ sọ́nà fẹ́ni tí bá ń ṣe ìtìkáf aláyàwó dàmàrí ìdọ̀ òun náà nípa ẹni tí ń ṣe ìtìkáf kì í ba aláìsàn wò wọ́n láyé ṣàdùjà náà zẹ̀tẹ̀m kì í lọ participate kì í lọ kópa níbi ìsìnkú wala yamassa imra'atan bákan náà kò láǹfààní àti súnmọ́ ìyàwó ẹ̀ wala yubashiruha kò sì lè farakínra pẹ̀lú ẹ̀ wala yakhruju li hajatin illa lima la budda min bákan náà kò lẹ́tọ̀ àti jáde àfi fún bùkátà tó jẹ́ pé kò ṣeé má dọ̀ bẹ́ẹ̀ tó wà ní ìtìkáàf tó fẹ́ lọ gbọ̀nsẹ̀ níta tó fẹ́ lọ tọ̀ níta ẹ̀rípẹ́lẹ̀ kò lè ṣe nu mọ́ṣáláṣí kó jáde láwọn àsìkò yìí kò sí láì fi ń bẹ̀ tàbó tiẹ̀ fẹ́ lọ́wọ́ tí ó jẹ níbi tí ò bá ti sí àǹfààní fún láti jẹ nínú mọ́ṣáláṣí ọ̀wọ́n ní bákan náà wala àtikáfa illa àbísọ bákan náà kò sẹ́yìn ti káàf àfi káàwẹ̀ ó àfi kéèyàn ó dá àwẹ̀ pẹ̀lú ẹ̀ àwẹ̀ nínú májẹ̀mọ̀ ìtìkáàfù ni ní ọ̀rọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ jù lọ́dọ̀ àwọn onímọ̀ wọn ni wala àtikáfa illa fi masjidil jami àyẹ̀wò àṣẹ ìtìkáàfù mọ́ṣáláṣí gbogbogbò tí wọ́n ti ń pín jimá ibẹ̀ ni àti máa ń ṣe àìtìkáf kí làwọn máa ṣe ní àìtìkáf níta máa ṣe ẹ̀rí pàtì ṣàlàyé síwájú òun náà ni pé a wà láàyè yìí láti máa wá àlékún ìsúnmọ́lọ́hún kí la máa ṣe ń bẹ̀ a máa ṣe tìláwà al-Qur'anul Karim a máa ṣèrántí ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan ayé á jìnnà sí i tó pé níta wá kára ró síbẹ̀ tá wá kó ara ró sáà yẹn fún òun náà ní láti wá àlékún ìsúnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala lójú pẹ́pẹ́ àti fúru ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kọ́ mọ̀sá àdánjọ́sí fún wa aqulu ma tasma'un astaghfirullah li wa lakum subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاك الله خير قال ما أصنع إمام وعني إصنع ولوري òun náà láti gbọ́ yìí ó jẹ́ mọ́ gbogbo àwa tí a bá láníyàn láti ṣe iṣẹ́ yìí nínú fúta wa yìí ká tẹ̀lé ká ṣe bí òfin alẹ́ ní ládàá ẹ̀kọ́ pé níwájú ọlọ́ ètò àlàyé lè mú òun ló ń dédé sí ti gbọ́ wa láti ilé iṣẹ́ tí a ti ń gbọ́ wa yìí ẹ má pé ẹni tó ṣe nígbàwọ́ ètò yìí òun náà ni àjọ tí a mọ̀ sí alimakazu alikalibu salim tí ó kalẹ̀ sí jọǹkú àmọ̀dáwó jèrè níbàdàn bíi bóyá wá níbèrè àbá tiẹ̀ nímọ̀ràn àbá tiẹ̀ fẹ́ mọ̀ nǹkan kan nípa àjọ tí a sọ yìí a lè pè sórí nọ́mbà yìí àbí ká tẹ àtẹ̀ránṣẹ́ zero eight zero two seven two seven four one one two lẹ́ẹ̀kan sí zero eight zero twenty seven twenty seven forty one twelve a tún pàdé lọ́la kọ́lọ́hún kó jẹ́ kí ó rí bẹ́ẹ̀ abdulsumaya mutada alim lórúkọ mi asalaamualeykum wa rahmatulahi wa barakatu.